نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم ونصلي ونصلي على أصحاب المرسلين وعلى آله وأصحابه أجمعين وبنا السعيد هذا هو الحمد لله هذا هو الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين agbàlérò yìí pé wáàsí kan ní á ti darí síbí lẹ́nu gbàkúrì ní wáàsí apẹ̀tẹ̀ gbogbo wáàsí inú àwẹ̀ ńlá fagilé pé kátólọ́ọ̀sì wáàsí ń ta ṣùgbọ́n òun ò ṣe é fagilé kò ṣe é fa ìgbìlẹ̀. wáàsí tí ó tún jẹ́ wáàsí ni kìí ṣe wáàsí nìkan pé a kàn sọ̀rọ̀ ọlọ́run kìí ṣe bẹ́ẹ̀. ọba ayẹyẹ ọlá ń bá tẹ ọlọ́run ńlọ lápẹtẹ àti gbogbo agbègbè rẹ pẹ̀lú súnà súnà wọ ìlú apẹtẹ ní yíya two thousand. látijọ́ náà lọ́rọ̀ tí ni wọ́n máa sí i. tọ́ba ni máa báyìí gbogbo àwọn olóríire pátá a máa kórajọ a máa kórajọ ní gbogbo sunday sunday láti máa mú ìdánilẹ́kọ̀ọ́ wá. àwọn máa pe àwọn afá láti inú ilé láti ta láti inú ilé láti ta tọ́ba ní sunday jẹ́ ó parí ẹ̀ báyìí òun wá ní wọ́n máa ń fún àwa bí ká wá sọ̀rọ̀ lọ́nbẹ̀. ìní káwá tó dúpẹ́ mbẹ̀ èyí tí wọ́n wá jábọ̀ gbogbo iṣẹ́ lórí iṣẹ́ ọlọ́run láti sìn nírú ọdún yìí sìn inú tọ́lọ̀ ń gbèsè fún súnà bẹ́ẹ̀ ó ní wípé afẹ́ kọ́ ayé ẹ̀sìn tí ó dorí ta mùsùlùmí. àwa ara ilẹ̀ lọ́wọ́ ìjọba àmọ́ ilẹ̀ yìí ní nǹkan bí oṣù mẹ́jọ sẹ́yìn àwọn ìgbé ilẹ̀ yìí ò lè tó wa èyí tó wá sí àwọn àjẹ́ tó ní ọjọ́ mùsùlùmí tàbọ́lọ́hún ó sì gbà bẹ́ẹ̀ àmọ́ owó ńlá ló fẹ́ tà abáàdọ̀rọ̀ lọ́sùn tó sì ó sàkùsí one point two million ìbájú bẹ́ẹ̀ lọ káńtì sí pé ọlọ́run ló fẹ́ ta fún un abẹ̀rẹ̀ dídáwó ìjọ tó rọ́kọ́bọ̀ pẹ̀lú àwọn ọlọ́run lọ́dún yìí àti fọwọ́ náà sàn. ìwà àbọ̀ yìí wọ́n jẹ níbẹ̀ a tún bẹ̀rẹ̀ ìpínlẹ̀ míì nínú tí ọlọ́run tó ṣe láti lọ́dún ni pé àwọn gan rákúrakúrakúrakú kóra wọn jọ wípé bí súnà ṣe ń fẹ́ wọn kọ̀ táwọn lọ́rùn àlẹ́ àlẹ́ àti àtúwì náà àáfà ní ń pera wọn ìmáàmù ní ń pera wọn wọ́n sàkóra jọ wúwú ìyàgán báyìí ní <laughs> àtàwọn àdó kan àwọn ọ̀sán ló wáyé ojú ẹ ń ta mí ojú ẹ ń ta mí ìyẹn ni pé àánú ẹ ti mí. Hmm. láwọn òbí rà ọmọ ike ní sẹ́yìn bàbá ló máa lórí ọdún nu wọn ọmọ ike náà ni gbọ́dọ̀ tí o bá ti yẹ máa ń tọ́ yẹ kó mọ̀ kí là á gbogbo ẹ ẹ ẹ tíra rẹ wọ́n ti bẹ̀rẹ̀ tó tọ̀tọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ tíra rẹ tàbí àpọ̀ ìmáàmù kan jáde pé àwọn alágbára lórí ẹ̀ wọ́n yọ dànù ẹ má yọ ọ wọn làwọn yọ ọdà jàmá tẹ bá rí di ọlọ́run dájọ́ sí lọ́dún yìí ẹ̀rọ bá yìí náà tó ń jẹ́ pé ọ bẹ̀rẹ̀ sí ń dá a lọ́nu ìmáàmù tí wọ́n yọ yìí ilé ọlọ́run kan ò kéré o gbogbo ilé ọlọ́run ti tóbi àmọ́ ẹnu bíi àwọn ajá ti jókòó sí i sí ẹ̀yìn mi bí kọ̀fẹ̀tì bá nà lọ nígbàdí yọ. àmọ́ àwọn ẹgbẹ́ yọ ọlọ́run ni kò kéré. ńgbà ọlọ́run ó gbé màdé láti sàwùdí láti sàwùdí nàbá ní kíní ń ṣẹlẹ̀ ọ̀dọ́ òkú àbíké ńlá ní a bá lọ kọ́ àràgbárí bíi mọ́sáláṣí ọwọ́ ajé gbangba títì wọ́n á bẹ̀ láàrin oṣù méjì yàmọ́ àtẹ́bádébẹ̀ ní ìsìn ẹ̀ka yékú kalẹ̀ wọ́n ti kọ́ lókè wọ́n ti rẹ wọ́n ti kùn ún so ọ̀túnla bí nǹkan bẹ́yàwó láti nìsí wẹ́ẹ̀sì ìbọ̀ ìdáàsì ọwọ́ ajé gbangba títì túbọ̀ ó ti mọ̀ rí. àwọn ẹni twenty eight. ní táwọn wá kí jímọ̀ bẹ́ẹ̀ ìrántí ju ni téèyàn bá ti tó ogún agóòdò fáwọn kankan kàbí kírun tán níbi tí eléyìí kàyà bàrí ni ara ń tọ́lọ̀ ń ṣe lẹ́gbẹ̀ẹ́ sísọ ní ọ̀pọ̀ àti bọ́ọ̀lù lọ fọwọ́ bọ́ọ̀lù níbẹ̀ gbẹ̀tọ́ ẹtú múra dé o òrè ní fún súnà kẹ́ẹ̀ máa gbẹ́ ìdínàmọ̀ súnà òrè wọn àfúnlẹ̀ mọ́ súnámì kan láyé ọmọ ìbẹ̀dìrí àti ọlọ́ọ̀ni kìíní yẹn. àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ tábà káyé mọ́tà tuntun tuntun ní ìsìn títà tí wọ́n gbọ́ fún alágbẹ̀tẹ̀ ní ìsìn ó kà tó san díẹ̀. níjọ́ mẹ́ẹ̀ẹ́dọ́ níjọ́ wẹ́ẹ̀dẹ̀ méjì láàsì lápẹ̀tẹ̀ kan náà. àlùfáà wa ajẹ́nàsì wa ìmọ̀rólé Ahmed ìmọ̀rólé onímọ̀mù ẹ̀ ìjọ àdá àrùbá láwùé láwà ní màmù báwo ni náà dìbò àwùé. èsè bàtà. ìjọ wẹ́ǹdì náà sì tẹ́bá débi ìdíyàn náà ẹ̀kọ́ lọ kù iṣẹ́ gbẹ̀rọ bọ́lọ̀ tí wá bójá bọ́lọ̀ tí a fún dàtà pẹ́tẹ́ nìyẹn ní òní ní wàásì tẹ́bá dé wàásì inú yóò dùn nígbà tí abẹ́ tẹ́ǹtì dúdú lọ mú fún àwọn ẹlẹ́à ẹ̀ẹ́ ó sọ ọ̀lẹ ó júwe ọ̀lẹ ó júwe ẹni tí ò lágbára ó júwe rẹ̀ bí ẹni ó lágbára akólódò tí ọmọrọ sọ ó júwe ẹgbẹ́ tó mọ̀rọ̀ sọ pé á jọ̀ǹpá àwọn àfáà ti bẹ̀rù bí wọ́n ń ṣiṣẹ́ ọlọ́run chairman wa sọ ó ní gbẹ̀yìn bá wọ ìlú apẹtẹ wọn ò ní sọ fún pé o ti dé ìlú ẹsẹ̀ pé kò lè rí owó náà mẹ́wàá lápá tó lápá sí ìjáàbù yẹyẹyẹ ni lọ́fọ́lọ́wọ́ ó yẹ pé ilé ìjẹ́ ìsí ọlọ́wọ́ tí kà fi ń pọ́n àwọn kan tó kàn fẹ́ ti pa wọn lẹ̀ àwa gbẹ́bẹ́ kìlọ̀ yìí pé tó ẹni tó bá jẹ́ pé súnà lọ́fẹ́ máa di lọ́wọ́ ìkìlọ̀ ní fún kó sọ́rí ara ẹ̀ kọ́lọ́ tó dé ètò dé ní ìsinmi da ó dé pẹ̀lú kó fi ń sẹ̀sìn pé ó fèrè tó dáa wá ìdílé mi tó pa òun lẹ́yìn o lèmi tó wà lẹ́yìn ẹ o. Ah, èyí tẹ́ fi ọmọ àmùgbò yẹn tọ́lọ́ bá dé jẹ ìjọba yẹ epo ń dun ni o. Súnmọ́lá ìyá ìrù na kàfí ha ìlà ọ̀yìnlá. Sùnàtà láì bílẹ̀ bí na kàdáwọ̀ lẹ́yìn kọ́ọ̀bẹ̀rù. Wọ́n á ń tẹ̀lé àti sùnàtà láì tẹ̀lé ìlà. Ó ti sọ nìyẹn o tó yá nìyẹn. Sọ̀rọ̀ ìgbẹ́ bọ́lọ̀ ń bá iṣẹ́ yín oníṣẹ́ ẹ̀yẹ kí orí oníṣẹ́ náà ò yá àdúgbò fọlọ́. ní ọ̀dún lábẹ́ lórúkọ ọlọ́run yọ tuesday olásùwà ti kọ́ níbí tẹ̀sílẹ̀ ọdún yìí àti kọ́lẹ̀ ní àwọn àgbébẹ̀dẹ̀ ọlọ́run pé tó àwọn tá a tó kọ́ náà ní káwá rí rẹ̀ àmín ẹ dákun ẹjá wáyé ká wá ọlọ́run fààyè lẹ̀ yàrá ìka wá kọ́lọ́n bá ṣiṣẹ́ rọrùn. àmì àyà tí àbínú sọ́tòlá náà ni àyà kejìdínlógún àti kọkàndínlógún ẹ bá nìka ajá náà sí أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو القاهر فوق عباده وهو الحكيم الخبير قل أي شيء أكبر شهادة هذا القرآن لأنذركم لأنذركم به ومن بلغ أئنكم لتشهدون لتشهدون أن مع الله آلهة أخرى قل لا أشهد قل إنما هو إله بينكم وأوحي إلي هذا القرآن لأنذركم به ومن بلغ أئنكم لتشهدون أئنكم لتشهدون أن مع الله آلهة أخرى قل لا أشهد قل إنما هو إله واحد وإنني بريء مما تشركون وهو القاهر فوق عباده وهو الحكيم قل أي شيء أكبر شهادة قل الله قل الله شهيد بيني وبينكم وأوحي إلي هذا القرآن لأنذركم به ومن بلغ أئنكم لتشهدون أن مع الله آلهة أخرى قل لا أشهد قل إنما هو إله واحد قل إنما هو إله واحد وإنني بريء a ké lánàá méjèèjì tí a fẹ́ máa wá sọ ọ̀rọ̀ tí àwọn àáfàá sọ lórí ẹ̀ lọ́lé nì àmọ́ ní sọ́kí أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو يقاهر فوق عباده وهو الحكيم القدير kule ayusai akibaru saadata kule lahu kule allahu shahidu baini wa bainakum wa huya ilaya hadha alquran liundira bi wa man balagha أئنكم لتسألون أن ما لا آلهة أخرى قل أعجل قل إنما هو إله واحد وإنني بريء مما تشركون وهو القارئ فوق عباده وهو الحكيم الخبير قل أي شيء أكبر شهادة قل إلا شهيد بيني وبينكم وأوحي إلي هذا القرآن لأنذركم به ومن بلغ أئنكم لتشهدون أن مع الله آلهة أخرى قل لا أشهد ọmọ àlekọ́lá ń tún sọ̀rọ̀ ara rẹ̀ yìí pé wà ó wà kọ́ èrò fáwọ́kà ìbáàdì yìí òun ọba tó kápá gbogbo ẹrú rẹ̀ ntẹ̀yìn àríyọ jẹ́ ọkápá ẹ̀. wọ́n wọlé akímùlẹ̀ kábíyì ọba inú ọba ọ̀jọ̀gbọ́n ọba kábíyì lọ́lọ́run tó mọ tinú tẹ̀yìn ọmọ ó tún máa ti bẹ nínú nú ọwọ́ àni wà nàbì. tí wọ́n lérè pé ẹ̀rí wo ló tóbi jù lójú wọn. ọ̀rẹ́ àyànṣe iná akíbarú ṣahada. nígbà tí àwọn káfìrí ní àlebà ọgbọ́ pẹ̀lú kọ́ ọ̀sọ́ pé wọ́n lòjíṣẹ́ ọlọ́run kátìgbà tán àwọn àwọn ò lè gbàgbọ́ kílẹ̀ rí táwọn òbí gbàgbọ́ ọlọ́run wá níbi wọn ẹ̀rí wo ló jù lójú yín fẹ́ fi gbàgbọ́ ọlọ́run wá rí pé a kì í fún káfìrí láàyè a yìí fún mọ̀nà fìkí láàyè tètè dáhùn fi ń tọ́ dáa ìtọ́dà dáhùn káàkiri ẹgbọ́n ẹ̀bẹ́ iná rí pé káàkiri ọgbọ́n ní ìsìn Ọbásanjọ́ káàkiri ní kọ̀gbọ́n ọdarí Nàìjíríà ó sì darí bo ọdún mẹ́jọ ó sì wíwé ìsìdànù pátá ẹ̀fún wo Jónátánì òun Jónátán pátá gbogbo ohun tí ó kù sí ọmọ àpẹja tí ọmọ Abẹ́òkúta òjò tán olójó tán pátá. ọsọ̀rọ̀ sí i. ńgbà wọn ni Jonathan ní jẹun ní à nínú etu èdè Yorùbá ti wá ọkọ̀ ààrẹ yìí kò ní bá dáadáa bọ́ bẹ kéèyàn jóná kọ́ wá tán ó jóná tán náà láti yìí káfíńdé ṣe káfíńdé ìgbọ́n kò sí ni ìbá kan gbogbo ayé kò lè gbọ́n. nìjà ni kúlẹ̀ فاعتبروه وأوحي إلي هذا القرآن لأنذركم به ومن بلغ wọ́n wá fi kùránì ránṣẹ́ sí mi pé kí n máa fi kìlọ̀ fún yín èyí tẹ́ ń bẹ láyé ń sìn yín àti gbogbo ẹni tí kùránì bá tún létí gbọ́ rẹ̀ náà kọ́ máa jẹ́ ìkìlọ̀ fún kálukú lẹ́yìn láti ní tó ń kìlọ̀ lónìí ní tó ń kìlọ̀ lọ yìí ló sì máa ń kìlọ̀ láéláé nù. lẹ́yìn náà أإذا na تشهدون أن مع الله آلهة أخرى àbẹ́yìí ah, tẹ̀ lẹ́ ń sọ kọ́lọ́hún tún ní gbàkejì èyí lẹ́ ń sọ kọ́lọ́hún míì tó wà èyí húhùhù yà yìí bọ́lọ́hún bá fẹ́ lomi ìdìbò àti sílò <laughs> ah, bá jọ kéèké ah, ẹni ọ̀nì ọlọ́ni. gbogbo ohun tí bá ń bẹ lọ́wọ́ ẹ̀dá pátá àfi bẹ̀bí fúngbà kan náà ni àyálò ni abẹ́yìn lẹ́ ń gbọ́dọ̀ mí tó wà yà sọ́njẹ pé mi ò sí ńlẹ̀ aṣíhádẹ̀ èmi ò sí ńbẹ̀ o mi ò sí ńbẹ̀ o èmi ò sọ gbọ́dọ̀ mí tó wà ẹ̀yin ẹ̀sọ́ ti yín o. kò lè ní nàmà wà ìlà òun. ọ̀kan ṣoṣoṣoṣo ọlọ́run níbẹ̀ o kúlí sọ pé iná máa wà ẹni tá a pè lọ́lọ́run ìlàhùn wà lóṣù ìkan ṣoṣo ní o wà iná ní ìbàdí. gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá ní wá síwáàsí ní tá a bá tó ti wí ní ìsìn tó ń jájọ wí àwa kan ti wí dára náà àbẹ́ẹ̀kọ́ àwa jáwọ́ jáṣẹ̀ níbi ká tó máa fi nǹkan ní kiri bóyá lábala kó lè dáa ọlọ́nìkan lá máa fi wá bóyá kó kù díẹ̀ káàtó kọ̀tí alọ́rùn ọlọ́nìkan lá máa bẹ̀ àwa sọ bẹ́ẹ̀ ládàá yín gbọ́dọ̀ nìyí bí Àyà mi ẹ̀kọ́ ẹ bá dé sọ́ọ̀bù ẹ̀kọ́ ẹ bá dé nìkan gbogbo ẹ ti ń kọ́ lọ́wọ́ máa sí i. lápẹjẹ anabi náwó alayhisalaam anabi wa ntọ́ra ni yóò lọ́n wa sí láyé nù ẹ lọ sọpọ kan soso ní mi ẹ wo sọmọ ẹ lẹẹlẹ ẹ wo raayé ẹ wo gi ẹ wọ pẹ táǹtì gbogbo ilé. Um, àwọn bàbá ń sọ̀rọ̀ lórí àwọn àyà yìí a sọ kéékèèké àyà méjì yìí orí ẹ̀ lásùn lọ́dún yìí ńlá tù lónìí ńlá tù lọ́la láti ọ̀túnla bí ìyàrá yẹn ṣàdá ìdásùn kàdé a sọ sórí pé ọkàn sọlọ lọ́hùn a sùn sórí pé àwa jáwọ́ jáse àmú nǹkan mi bọ́ lọ́mọ a àtẹ̀sọ́ níbẹ̀rẹ̀ àwẹ̀ yìí níbẹ̀rẹ̀ tẹ̀síìrì yìí pé ọdún tó lọ àwẹ̀ tó lọ ní ọdún àdúrà àtàdúrà mẹ́ lọ́dún yìí ó gbà tó bá dọdún tí ń bọ̀ wá dúdú a ò mọnu iye ayé àtàkà fún tẹ̀síìrì ọdún ni débi pé àwọn ìdígbà ìlàjò sí àmọ́ ọlọ́run wa ti ní pé ibi àjò sí ni a gbogbo àdúrà tá a ṣe lálàbò tẹ̀sí gbogbo ẹ̀rọ bẹ́ẹ̀ wà lọ́dọ̀ máa gbà á. nítorí pé kèsì bá fẹ́ màmá dùn bẹ́ẹ̀ tẹ̀sí ti ń bẹ lábẹ́ àyà yìí bẹ́ẹ̀ bàbá mi rí ẹ máa wo ewé àkọ́kọ́ yìí tẹ̀sí rí ẹ̀mí ewé ẹ̀kejì yìí tẹ̀sí rí ẹ̀mí ewé ẹ̀kẹta yìí tẹ̀sí rí ẹ̀mí ewé ẹ̀kẹrin yìí tẹ̀sí rí ẹ̀mí ewé ẹ̀karùn-ún yìí tẹ̀sí rí ẹ̀mí ewé ẹ̀kẹfà yìí tẹ̀síyẹ̀ ni ojúkejì ń bí lójú parí báyìí. Gbẹ̀rẹ̀ ẹ̀sìn wípé báyà wá àkàkì sẹ́jẹ̀ pé ẹ̀ka dojú rárá ọlọ́ba ni kì í sẹ́jẹ̀ síbẹ̀. Tọ́ ọ̀bá ṣe ìmẹ́jì tí yèmí tí ọ̀bá ti ọ́ tẹ́lẹ̀ kankan yóò rí ayé ṣe bẹ́ẹ̀ méjèèjì ìwọ òṣè òun òṣè wọ́ á ẹ̀dọ́ àrẹ ti gbà. Èmi náà ti gbà gbàdọ́ kàfẹ́. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń bí nígbà náà ń ṣàdúrà tẹ́ ẹ̀ ti wa tọkàn yín wà ní asedina wọn. ala de jama ase ase. àti sẹ́ gbogbo ẹ̀ fẹ́ wá ń gbọ́rọ̀ lọ láàyè ìsọkùnrin ìsọmìnrin aráyé ọ̀dà wọ́n dara wa mọ̀ ọ̀kan sọ́lọ́. nígbà wọn bá ṣe wá sí tiwọn ní wá ṣe táwa bá wá ń ṣe nǹkan rí láyé táà lẹ́sìn ọlọ́run sìn gbogbo ẹgbẹ́ tó yẹ ti ń ṣe lára wa. nga ẹ̀yin kọ́ ọdọ́ nìyí wọn gbọ́dọ̀ ń gbọ́dọ̀ nù adúgbòkọlọ. ẹ̀yin náà tún wá ti gangan dáàtà lọ́dún yẹn jẹ̀mọ́ yìí ẹ ti tẹ́ pé ọlọ́wọ́ bá lè kí ọlọ́wọ́ ta ní ọlọ́wọ́ kẹ́mi náà máa yín. Ah, wàláyé tẹ́ gbé lọ́dún nìyí ọlọ́wọ́ sàn ilẹ̀ sàn. àmín pẹ̀lú ọgọ́ ọlọ́run ní kò jíkà ló wá wà lẹ́ẹ̀tọ́ ìka wà lẹ́ẹ̀mí dáadáa. a ti tún wá gbọ́ kọjá òye ẹ̀dá. náà gbólóhùn olóhùn tó sọ pé ó wà lè kọ́ lórúkọ ọkà ìbáàdì yìí wọ́n wọlé àti ìmúlẹ̀ kàdé àwọn afá sọ̀rọ̀ díẹ̀ níbẹ̀ lórí gbólóhùn yẹn lábàá pé ọba yìí nì ọba yìí nì ìtàpẹ̀ ní káàrù òní gádàbù gádàbù tó ní sùlì tó ní sùlì tọ́ọ̀nù nù èèyàn lè gborí ẹgbẹ́ àmọ́ tí ì ṣe má àsùlì tọ́ọ̀nù ó ọkàn ti wù ní ẹ máa ń dá pèlè ìlú jọ̀hún èèyàn kan fẹ́ bẹ́ẹ̀ kan kò sì lè dààmú ní pé kọ́mà kọ́ fẹ́ bà ń ló fẹ́ fẹ́ yẹ balẹ̀ ọwọ́ àtọ́jú nù bẹ́ẹ̀ òun á bàjẹ́ lọ ọ̀gá jí kó lè jì. ọ̀rọ̀ ẹlẹ́sẹ̀ ni o. lónà bá họ ẹ má ti yẹn gbọ́ àwọn ìmọ̀ ọ̀rọ̀ yìí. lọ́nà kó wọ́n jẹ bàbá ńlá yà. ọwọ́ àgáálẹ́wò àmàdó náà sùn ní tọ́ọ̀nì kò tó gbòòsì ọba ìní kàhárù oníkàárù onísulitọ́ọ̀nàtù ó ní pé èmi mo borí ẹ̀ ni mo ṣe láì ní ìfẹ̀yẹ̀bọ̀ yí pé ọlọ́ọ̀nì ọlọ́ọ̀nì. torí bá tọ́lọ́ léyìí kò tó sẹ́yìn tó tún níwò ẹ̀ mọ́ má bò yìí jẹ báyìí ká máa ń bẹ nípò tí ń tiẹ̀ múyàn ẹ bá tẹ́sí ń pa wọ́n tẹ́sí ń pa wọ́n ìjọ kan bẹ yóò dá àrí àná àrí àná pẹ̀lú pé kò sí ń pò mọ́ àrí àná pẹ̀lú pé kò ti kúrò láyé ìwà nílé yẹn bá kọ́ wájú kò lè kọ́ ẹ̀yìn bí ìbá káyà kò lè kẹ̀yìn. ìyẹn tóbi débi pé kò ṣe sọ ntí ọ ṣe tí ọ lójú rẹ náà wọn lè sọ lẹ́yìn ẹ kò lè kàyà kò lè kẹ̀ǹdarí ọkàyà nìyẹn ọkẹkọ kọ àyà síyàn ká sọ yẹ a sì kó lè sọ ẹrú bẹ mí bú ọkọ pẹ̀lú ọkọ ọba ńlá fún ẹ má bínú sá bí ọba jáfun jẹ ẹjẹ ìmàmá tó bí ẹ kunu ní àwọn náà ti dogun okunu ẹ má bínú sá tó ti dún parí ọba ti jáde tán ẹ̀yin náà kunu nìyí ìyá tí náà lè ti yọ kọsátọ yẹ máa yẹ kò lè máa yẹ pé wọn tó ń gùn lẹ́yìn Ọlọ́run ló ti bá ti kò sí ní o lè gbọ́ sí mọlọrun lọ́wọ́ tó yẹ mọtò bá ti má bàa fún ọlọ́run lójú gbogbo ayé lọ́wọ́ rẹ̀ dá fún gọ́rọ̀ dára yọ àjọ ọ̀sẹ̀ sí gbangba lọ́nà mọ́ta wa bẹ́ẹ̀ o. fọwọ́kà ìbàdí tọ́lọ̀ ń wéyì àwọn àfáàní alimọ̀ràdù bèlèbọ̀kíyà alimọ̀ràdù bèlèbọ̀kíyà alimakaniya alimakanatu àwọn fọ̀kíyà bèlèmakani. èwo lọ́lọ́run ń sọ mbẹ bẹ̀ ó ló ń borí gbogbo ohun tó ń dá ló ń borí ṣé ìborí pé ń bẹ lókè nìkan kò borí ààyè fẹ́rù kan bá ń bẹ lókè wa yìí sìn tí a jókòó Wọn borí wa pẹ̀lú gòkè wa ni wọ́n borí wa tí bá wọn ò tó bẹ́ẹ̀ fẹ́ gbọ́n ju àlọ́. èwo ń bẹ́ èwo ń bẹ̀ntọ́ lọ́hùn àwọn àfáà ní ṣùmọ́jẹ̀ ní ha méjèèjì ni o. ìbẹ̀ lókè wá gbogbo bí a tún wà yìí òun náà ló tún ni. àtúntò gbà náà bẹ́ẹ̀ bá ma ilé yìí yóò lè ma bí ó ti ṣe lágbègbè ọlọ́run lẹ́yìn náà ọlọ́run ní ìbàdí àwọn ẹrú òun tàbá ní ìbáàdù jámù abudu nìyẹn ẹ̀yọ kẹrẹ máa jẹ́ abudu èyí tọkọ máa jẹ́ ìbáàdù ṣé òwúriyàtúlẹ̀ àmà ló wí ni ṣé òwúriyàtúlẹ̀ àmà ló mí ni pẹ̀lú ìbáàdì yìí alẹ́tì tẹ̀sítẹ́mì alẹ́tì tẹ̀símọ̀lì múmínà wọ̀lẹ̀káfíra tẹ́gbẹ́. ìjẹ́rú yìí ó kó múmi ní sínú káàbù mẹ́mẹ́ sẹ́ni pé gbogbo ẹrú rẹ̀ gbogbo ẹtí bẹ́ẹ̀ lókè pẹ̀lú ẹrú àwọn afa níbẹ̀ nítorí pé ntí ń jẹ́ ìbáàd àwa tá ń wa hasọ wa èyí tó iná lọ́lọ́run bá àlejò ọlá míìnì níbí ìbáàdì yìí tó wúlò òun àkà òun àkọ́ ìwà lá ìbáàdì yìí gbogbo ń tọ́já ló wí pé kí wọ́n yà wá tá a jẹ́ irú ọlọ́run tá a mà pẹ̀lú ọlọ́run láti náà ń tọ́lọ́ ń pẹ̀lú yẹn náà nù. lèyìn kí yóò lóun ṣe ẹrú ọlọ́run ó sì ń ṣe iṣẹ́ ìjọba ó sì gbàgbé sí servant lóhùn ẹ wá ní ó túmọ̀ sí servant ẹrú ìjọba ọgbà láti ẹrú ìjọba àti ìjẹrú ọlọ́run àjọ tó bọ ní ọpa káwé. àjọ tó bọ ní ọpa káwé. Káàbù yọ ọkọ̀ sí rí. Gbogbo ọlọ́run bá dá kulu azaliyatu ya Allah ama wa a gbogbo tọ́lọ̀ ń ni o jẹ́ nǹkan níwájú ìjọlọ́hún gbogbo ọlọ́run lo ìjọlọ́hún bá rẹ̀ lé lórí. nígbà ìgbà tó nà rẹ̀ sí wọ́n ti kéde kalẹ̀ pé wọ́n yọ níbò yọ níbò báyìí. ọjọ́ súnmọ́ oní ẹ̀yẹjọ́ agbára ayélujára mi bẹ̀ lọ́wọ́ rẹ̀ oní ẹ̀yẹjọ́ wọ́n ti yẹjọ́ ọlọ́run ẹjọ́ orí yẹ èyí wá fẹ́ dọ́gbọ́n dà bàjẹ́ ọ̀dà yọ sọ pé kó ń bá rọ́gbọ́n dà ní ìbátẹ́lẹ̀ ẹjọ́ ọ̀dà ẹjọ́ tètè ọ̀yẹ̀jọ́ òkè ọ̀hún aláyèdè kò ń tọ́ fẹ́ di pátá laba bẹ̀rẹ̀ kìíní ọ̀wẹ́rẹ́wẹ́rẹ́ laba ń jù síbẹ̀ ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan jama ó fi ó fi hàn yí pé ó ní kọ́ọ́yù fọ́ọ́kà ìbàdí ó fi hàn nígbà pé wọ́n sọ pé làǹkà lọ yìí o làǹkà lọ yìí o ọjọ́ pé ti yín tí ẹ dì fún yín kọjọ pé ní ọ̀sẹ̀ látara gbọ́dọ̀ nọ kábàrú yẹn rẹ̀ òun lọ kọ́kọ́ kéde pé òun fara mọ́ wọn yẹ kátà o wọn yẹ sọ o ọlọ́run lágbára ẹni lórí mi ẹni tí wọ́n á há ìmọ̀ yẹn mílíọ̀nù mílíọ̀nù bílíọ̀nù bílíọ̀nù sẹ́mi pé kọ̀ yẹ kọ́ wá tètè bàbá òun àmọ́ ọlọ́run jẹ ń pa ọlọ́run jẹ ń pa gbogbo àwọn dèrè ìjọ́ni fẹ́ dalẹ̀ wú ìwọ náà láì sé ni wọn mọ́lẹ̀ pé wò ti yín èwo ti yín kílọ́kàrì yìí. olùpadàbọ̀lẹ̀ rẹ̀ bọ́dàbọ̀lẹ̀ rẹ̀ lórí ni. ti a mà ènìyàn lọ́lọ́ bí o gbogbo lọ́lọ́ dá ni o. ẹ̀rí ti ká sọ òní àwa múmi ni kọ́lọ́hún ti wá bẹ́ẹ̀ jẹ́ ká sọ nìyẹn àjẹrú ọlọ́run ká sọ alẹ́ ń jọ́sìn fún lẹ́ẹ̀márùn lójúmọ́ àwọn bèbí panú nítorí àṣẹ rẹ̀ lódìdí ọgbọ̀n ọjọ́ àárín tó kù wá títa wá sì ka àdẹ̀tẹ́ gbàgbọ́dọ̀ ló wọ̀n fẹ́. ẹlòmíín nù wa àṣegbà ìfúnlẹ́bí pé tí bá ń ṣe sí náà kéèyàn tó mọ̀ ọ́pẹ́ bọ́bá bí a bá mà ó sì mọ kíkú sẹ́ni pé ẹkú sẹ́sà àdẹ̀ torí bọ́lọ́ ní àmọ́ sí àdẹ̀ sí. owó èlé àwọn náà ká kó bẹ́yìn rẹ̀ òdi ẹ̀ní dá àdẹ̀ kó wọn ní àwọn àgbà aláàfẹ́ wá yà owó ìwà ńlẹ̀ aláàfẹ́ ìwọ̀n tí ń bẹ lọ́wọ́ yìí a máa bẹ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ bẹnu wàhálà náà ọlọmọjọ yín akékekele sí náà akékekele sí náà owó ilé kìí di nǹkan kan ju gbèsè lọ gbèsè ní ìdá ní bá lóun rí dájú ọmọ ẹsọ pé ń tọrẹ ńgbà <laughs> gbèsè ọba dé ara yẹ ọgbà rògbò ọbọ àmọ́ ti yá ké báyìí ni pé bá a bá ti sọ báyìí tán tọ́ ọ bá kó sí wàhálà rẹ̀ wà láyé ẹnìkan ló bò rí ọ torí bẹ́ẹ̀ nìkan bò bò sàdúrà gbà yẹ àdúrà tí ò ní gbà yìí ṣe. bàtà ń kẹ́ lórí ọ̀rẹ́ tó lọ bọ́ ọkọ gbèsè tí èlé máa wẹ̀ yóò yọ. nínú Quran nínú sọ́ọ̀tù Maryam ń gbọ́dọ̀ ń fẹ́ fi hàn yí pé gbogbo ẹrú tó dá ìtẹ́wọ̀n méjì ti yìí ẹrú rẹ̀ ní gbogbo wa fẹ́ oní nkulu máa ń fi sàmà wá síwájú àti ìlà ìlà àti ìlànà ní àbújá. alẹ́ wo tó ń bẹ lókè pẹ̀ tí mẹ́ ìbá mọ́ sẹ́yàn ìbá sẹ́yàn gbogbo wa láwà á bọ́lọ̀ ní àbújá lẹ́rú. níbi tí ká ọlọ́run ní wá ibadu rahman alábí ayamusuna alala arọ̀bí haúnà wà ìdá ọkọ̀ bàbá lè jẹ́ àlùna kọ́ọ̀nù sàlámà. àwọn ẹrú ọlọ́run ibadu làwọn tẹ́ bá rìn lórí ilẹ̀ wọn kì í máa rìn gírígírí wọn àrìn jẹ́jẹ́ wọn yìí rìn ní tani bẹ́ẹ̀ tani ó mú mi wọn kì í rìn bẹ́ẹ̀ wọn kì í wọ bàtà tí ó máa dún kà tí ó máa dún kò wọn kì í wọ̀ wọn kì í máa fi mọ́tò wọn dára ayé láàmú títì wọn kì í ní sìnrìn lára mọ́tò wọn débi ẹ máa rọ fún wọn láì sí ìjọba wa buhari gbọ́dọ̀ bá ní sàánú ẹ. wọn ní kí ló dé tẹ̀ lọ jímọ̀ tààrin ìlú mọ́ bàbá ó ní ìfẹ́ dí àwọn èèyàn lọ́wọ́ torí èmi nìkan ká wá sí gbogbo títì ń máa ṣe pé kí mọ̀ sínú ilé ìjọba àbí ọlọ́run tá àrà Jósèfù bẹ́ẹ̀ alájẹ fúnfún bí báyìí ó torí gọ́mbà àdìbìtì ẹ̀dára ayé lọ́wọ́ ẹ̀rí ọdún òsìbí tó súnmọ́ ìwọ wo ìwọ wúra rẹ ò tọ́ bá ní láàrin tá a yọ gbádùn mọ́ nígbà tí ò sí ìláàrin tó fẹ́ máa dààmú ayé ọwọ́ àánú mọ́tò ó tó ń fi mọ́tò léèyàn kó títì àwa awíta wọn ní wáṣẹ màálù ní sẹ́wọ̀n ní jìyà sẹ́wọ̀n ni wọ́n ní. ebi hmm. wòye ṣe màálù ìdánadára kó màálù wọ́n sọ̀rọ̀ pé ààrẹ wé gbogbo òlu rẹ wọ́n máa ọkọ̀ máa gbó báwọn èèyàn títì ni. ẹ̀ bọ̀ títì gbẹgbẹ́ kẹ́ máa fẹ́ wò lọ́kẹ́ máa wọ ọlọ́kọ̀ náà mọ̀ pé èèyàn bọ̀ títì yóò tún wá kọ̀ ń wà pé èèyàn bọ̀ títì. ẹ̀ bá rọ́jà títì báyìí kò ní máa gbọ́dọ̀ léyàn kí gbogbo ọ̀fẹ́ nǹkan mọ́tò tán láyé. àwọn tó fi mọ́tò lé kí yẹn ní ìdáwájú ọlọ́run jọ lọ. ìdí ọlọ́run kádàrá ti ẹ̀ mọ́nu. ọlọ́run ni ò tí ì ṣe tán kó kún kó ń bí ọ wà kó máa fẹsẹ̀ rìn. ìwọ sì ń lo mọ́tò ó ń lọ kadà ó tún ń gbọ̀ kadà rẹ bí amúgbó òtún ń bọ̀ kadà rẹ bí àwọn tí mo pẹlẹbẹ pẹlẹbẹ ìwọ mùmí ní ìwọ mùsùlùmí ìjọ kadà ó yàtọ̀ ní títì má máa bọ̀ kára léyìn títí tì má àwùjá ah, ọlọ́run ta ló wà lẹ̀ yóò. Ah, tẹ bá wo ọpọlọ àwọn míì déédéé bí kọ́lọ̀ ìṣèlú náà lọ́pọlọ yẹn. kọ́lọ̀ dúdú tọ́lọ́ mi sọ lábẹ́ pàṣẹ dúdú yìí ńtọ́lọ́ ń gbé síbẹ̀ ah, wàlá ìgò dúdú labala akéwù labala àwẹ̀ ọlọ́run ta ló dúdú gan àgbáyé mọ̀ ṣùgbọ́n torí bẹ́ẹ̀ náà máa ti nà mọ́ àti nà má mọ̀ pé tábà ń lo ti mẹ́mẹ́ ó ti pọ̀ yìí gbogbo ọkọ̀ tí èkó ti túbà kò ní ṣe mọ́láyé ìfẹ́ ní ìdí wa wọ́n tó pọ̀ ní ìsìn tí ó máa rìn lágídí. bẹ́ẹ̀ pé èkó tó ṣe wá yóò tàbí mọ́ ẹni pé ọkọ̀ tó rìn títì èyí ní àti òṣèbẹ̀ yẹn dúdú ọ̀sọ́ ni yẹn rìn ibi ẹja máa gbé dúdú ara ó débi ọkọ̀ rẹ̀ lómi n'otu tún á so ha sohanu jàǹwé ti jà hánu àjàgbé yóò tún máa ilé ti dàrú ní títí ọ̀dàlù wà wẹ́yìn yóò di ọ̀kadà ọwọ́ jẹ́ máa ṣe òun kà á tẹ́gbẹ́ mọ́ ọwọ́ ọ̀ àtọ́kadà ni rẹ̀ kà á tẹ́gbẹ́ bá òun ó tún kọ̀ ó kò tẹ́lá lọ ní mọ́tò ẹ máa gbọ́ sàlẹ̀ yìí tó máa dúró bọ̀ sí àwọn ọlọ́dọ̀ máa kọrin ẹ ti mọ́tò lákàtí ń bọ̀ ọmọ àdúgbò ẹgbẹ́ yẹn lọ́kadà ó ti lọ so kínní rédíò máa ọ̀kadà. ọlọ́mọ tóbi lọ bá o. náà nàjọba nàjọba fi ń lò lò ẹran lọ́kọ̀. ẹ̀rọ bí ọ̀pọ̀dà ọ̀jẹ̀ ní ọlọ́run ìjọba tó ń ṣe ní báyìí bá mú un ó ti sàkóso já parí. ẹ̀rí ilé ní ìbẹ̀ pé ilé yẹn wọ́n ní ibi kẹta ń jẹjọ lọ fún wọn bẹ̀ níbi tí pé rí wọn àrò pépèpè nínú ilé tí wọn máa dún gbìgbìgbì ẹ àrí tí ó tí ó tí ó lọ tó wẹ́rù yàn sára jì ń jọ sunday báyìí tí ó bọ̀ ọ́ tà yà yí kíní kan ọ̀rọ̀ gbogbo ẹgbẹ́ sùn gbogbo ẹgbẹ́ sùn ní olè yà á fi pé wẹ́ẹ̀nù yẹn pọ́nrán yé ilé yìí ta. Hmm. ẹ ẹ òpònú èèyàn. ní àgbégbá bọ̀ rà nù. nílé ahoro. àwọn ẹ̀wọ̀n náà ní ibi àwọn máa ń rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí kẹlórí ilẹ̀ o. ẹ̀wà rí àkàsò ìtọ́jẹ́ àkàsò olùdáwọn anábì ọlọ́ àwọn tó wá dá yanrí lọ́tọ̀ lọ́tọ̀ lọ́tọ̀ lọ́tọ̀ èyí ẹ̀ náà bẹ́ẹ̀ ní Kùránì ọlọ́ni wọ́n la kọ́ di sábà kápẹ́kẹ́lì mọ́tò náà lè bá a di náà lè mórí dàdí nà. iná òun làwọn lè máa ń zó wà iná jù ń dáná wà àwọn ọlẹ́ wà ẹ̀rọ. ọlọ́ni wọ́n la kọ́ di sábà kápẹ́kẹ́lì mọ́tò náà lè bá a di náà lè mórí dàdí nà. àwọn ẹrú wa ẹrú àwọn ẹrú rẹ wa tá a ń dẹ́jú wọ́n ti jíṣẹ́ wa. ó ti ṣáájú gbólóhùn ti ṣáájú yìí dájúdájú ẹni tá a lọ ni wọn nítorí pé wà ní júndà ń lọ́wọ́ yóò bá a àwọn ogun àwọn ó borí gbogbo ọjọ́ yìí nínú à ẹ gbogbo ti súnà ẹ ti wọ́n ti wọ́n ti wọ́n ti ṣẹlẹ̀ wọn. ọ̀dẹ ló dẹ́ sẹ́ ẹ̀jẹ̀ ah. yẹn ah, pin fún wọn. èèyàn bá wọn ẹ jẹ́ ká máa ṣe pápápá nítorí pé ká lè sọ díẹ̀ bẹ̀lẹ̀ yìí. ọlọ́run ní ọba akíìmù lòun ẹ̀rí ó ní ọba akíìmù lòun àwọn afáàní ah, ó pèrè ní akíìmù àti pé ní wí ni pé ọba zu lòun ọba zu ekemati àtẹ̀tẹ̀ gbogbo ńtọ́ bá ṣe ẹgbà yìí pé ìkímọ̀ ọlọ́run wà mbẹ́ tọ́ba yìí bẹ́ẹ̀ àti pé ìkímọ̀ méjì lọ́wà kàòní wà ṣẹ̀rí wà ìkímọ̀tú kàòníyà wà ìkímọ̀tú ṣẹ̀ríyà ìkímọ̀ kàòní òní ìkímọ̀ rẹ̀ lórí gbogbo ńtọ́ sínú ayé gbogbo tó lájú ayé lóní kímọ̀ lóní ẹ̀ńdọ́gà ní àbùdá pé èèyàn dàgbàgbọ̀rà ìkímọ̀ lọ́hùn bẹ̀m̀bẹ̀ ẹ̀ńdọ́ dání kúkúrú ìkímọ̀ rẹ̀ bẹ̀m̀bẹ̀ ẹni ọjọ́ tínrín ìkímọ̀ rẹ̀ wà mẹ́ ẹ̀ńdọ́ jọ sanra ìkímọ̀ rẹ̀ bẹ̀m̀bẹ̀ ẹni ọ dání gíga sí màá nà wí tẹ́gbẹ́ kọ̀ọ̀kan aláàbúra ṣùgbọ́n lóun fún ní gíga pẹ̀lú mímọ̀ ó fún gíga pẹ̀lú àsìkí ó fún gíga pẹ̀lú kíkímọ̀ lọ́hún bẹ́ẹ̀ ẹni tí ò jẹ́ ọ̀gá tẹ́bù náà lọ fà sílẹ̀ kíkímọ̀ lọ́hún bẹ́ẹ̀ lára ẹ̀ bílẹ̀ bá má kíkímọ̀ lọ́hún bẹ́ẹ̀ bílẹ̀ bá tú kíkímọ̀ lọ́hún bẹ́ẹ̀ bá ń sẹ̀ríkì náà wà bọ́lá máa mú sẹ̀rí àtàwọn pé a máa ṣe bí ẹ̀sìn ìkì wọn lọ mẹ́mẹ́ pé ẹsẹ̀ má tù wò bọ́lá máa fi ìkì mẹ́rin wá fàhálà wà sàlà kọ́lẹ́ fi hàn wá èyí tí òfin hàn wá ń gan àwọn àfáà ńlá jà rẹ̀ tí wọ́n á pọ̀ ọwọ́ pé ọmọ ikímọ̀ ti ń bẹ́ẹ̀ ń o lè fi ń ṣe náà pẹ̀lú pé wọ́n ní á ti mo lè ṣe bẹ́ẹ̀ ikímọ̀ ẹ̀ ládé ìlú àtàjù èyí tábà ní kímọ̀ àti tábà ṣe ikímọ̀ àfọwọ́ àti ṣe rẹ̀ tí mo bọ̀ wá sí sí ẹ bẹ́ẹ̀ bá jẹ́ ní tí bá máa kírun dáadáa tọ́ba tí wọ́n fẹ́ ẹ lọ òkú ẹ̀ tí wọ́n bá di látàrọ̀ dalẹ́ kò ní gan ẹ bá fẹ́ wẹ̀ ẹ máa sẹ́ náà ní ẹ máa bá ní sẹ́ ẹ jẹ́ ní tí ìkírun lé ní ó kú tí ó bá yìí di pé gbígbóná tí ẹ̀mí máa jẹ́ ó wà láì lọ lẹ́sọ̀ báyìí tutù ẹja ogún èkó ọ̀gbọ́n ní jọ. ọlọ́run wọ́n tẹ̀sí àìkírun dédé nù. ní bí wàá fi ń kírun yín bàtà ń bẹ láyé yìí bàbá ńlá fàájì nù dáàbò kì í ṣe fún wa. gbogbo ọtí èkírun kẹ̀kẹ́ wàhálà bú yẹn máa wà nígbèsí ayé wọn. wọ́n wà èmi ọ̀rà èmi ọ̀rà sí yàrá yóò wá wá wá wá wá wá wá wá wọ́n fún ní táìmù ni pé táwọn ìbẹ̀sí wà láì dájú ó ní báyìí lẹ́ẹ́ lò dájú ìṣẹ́ gbọ́ yóò gbagbagba láì jẹ́ pé nìkan a àtàǹfà kò lè ládàá kankan nù ìyẹn ò sún ní kọ́lá làbíà náà. ẹ̀rí mi láàárọ̀ sẹ́wọ̀n sáré kí àdúgbò sáré kí gbogbo ohun tí ń dààmú kí làwa ti ṣe lóyìn ìrún ju wa àti àti kí irun kò sí wàhálà fún ọmọ. àwọn ìgbìmọ̀ yìí bá a bá rí inú ẹ̀sìn alihamudulilayi bá a bá rí alámàṣètò àlọ́ kọ́lọ̀ ni a ṣe bẹ́ẹ̀ kà máa ṣe bẹ́ẹ̀ wọ́n ní a lọ mọ́ kàkà lọ jù kó ń bẹ́ẹ̀ tọ́mọ agbé òyìnbó ló pe yìí nìsí ẹ̀yìn alẹ́kùn mọ́ la rí ah, kí n tiẹ̀ àtàwọn ẹ̀ máa mú wọn lẹ́ bá sọ pé àwa má dìdì ní iṣẹ́ ọlọ́run àkíyèsí ẹ bá ní àwa má dìdì ní iṣẹ́ ọlọ́run kí lọ wá dé yọ ọba tiẹ̀ yẹn pé wàá bẹ wàá bẹ wàá bẹ oyè orí ọba wa kí lọ bá dé yọ wà àkíyèsí ni ọba àkíyèsí ni ọ àìwá rárá wọn gbà sí ọlọ́run wò. wọ́n ní ntaafi mọ̀rẹ́ tamani kini ale ale ale ale ale kọ́ndéré kini àwọn ikima tọ́jà ti kádàrá tọ́jà pé kàwọn nínú yẹn kálukú ló gbé wá sáyé ikima tó fi ṣe kálukú báyìí ntaafi ìtumọ̀ ni pé làbúdà á ń yàkà làbúdà á ń yàkà ntọ́lọ̀ nítorí ẹ̀dá ọ̀fun kò sí tóbi pẹ̀lú ìgbà yóò tẹ̀lé <laughs> ẹlòmíì tẹnu kádàrà rẹ̀ pé yọ gbọ́dọ̀ rè é pé London ìlú òyìnbó tọ́lọ́ sì mà pé bí tí ó pè ká ìlóko. ó wà jẹ́. ẹ bá ní ẹ bá wo ìkànnì lọ́dọ̀ tiwa ó ti kú ní bàtí alẹ́ fi yẹ hàn ọ́ àfòlọ́wà lẹ́yìn tọ́sọ tún gbọ́rọ́ London àfòlọ́wà wà á gbé kẹ́yìn wà ń dáko bá a. Ah, jẹ́ bá kílẹ̀ náà dáko oníṣẹ́ ọ̀gá lọ́dọ́ náà ní tòótọ́ tọ́rọ ó gbin fúláwà yìí wọlé mi. ọbẹ̀ ẹ lọ ọbẹ̀ ẹ lọ ọbẹ̀ ẹ lọ kọ́ ọ lọ sí ikú bẹ̀. káwọn ní ti jẹ mọ́. àyìnbáyé lọ gbé okun náà padà lọ kú sí kẹ́yìn. ntọ́lọ́ láyé pé kò sí búyẹ̀ níbi kádàrá tọ́lọ̀ bá lórí ọmọ aráyé yóò sẹ́ kí lọ́ọ́ dà lọ́gbọ́n ọgbọ́n tó ọba dáhùn bá ń sá lọ ìtọ́ ń sá wúlọ̀ lọ pàdé wù. ẹnìkan àjẹnú bá sọ̀rọ̀ ọba wípé nǹkan kan pa ọ́ ni ó sì pa ọ́ ilẹ̀ jẹ́ wọn lọ́la yìí nǹkan kan ta ọ́ yóò sì pa ọ́ tí mo sì bẹ̀rẹ̀ pé wọ́n lọ méjì nǹkan ta mí bàbá rẹ̀ mọ́ ni. ó sì alágbára ni èèyàn ńlá ni ọba náà lórí gbẹ̀sìn nǹkan jáde mẹ́sìn fúnfún lẹ́sìn yẹn ó ní kí wọ́n fọ́ kí wọ́n fọ́ wọ́n ti fọ́ ọba yẹn kẹ́ kó wẹ̀ ká kó gbogbo wọn rẹ̀ wọ́n ti kó mọ̀ ẹ̀ bí àyè má fi fẹ́ má kó síbẹ̀ wọ́n ti kó mọ̀ ẹ̀ nílẹ̀ òun náà wá wọṣọ tí orí pé kò sí kankan mẹ́ ọ wá tali rẹ̀ sí ọ wá bọ́ lórí odò ẹsìn kìí dẹ́rẹ́ lórí omi ẹsìn kìí lórí omi ọ wá bẹ sẹ́yìn ṣe lórí omi pé kọjọ́ ń fi kọjá nígbà tó wọ́n bá sí bí nǹkan ti tà tó wọ́n sì lókè pẹ̀ nǹkan ìtààyàn ní omi ojú kò máa ń tiri lórí ẹsìn àwọn àbá wọn lára ẹsìn àkékèké dẹ̀ kó lè mbẹ̀ kẹrẹrẹka ó sì lọ bí igi mú ẹ̀rọ ẹ̀dá pa oró rẹ̀ mú ọjà kò kílẹ̀ tó sùn. وإذا فرغت من الأمور مقدرا وفرغت عنها فلا فإذا فرجت فإذا فرجت من الأمور مقدرا فإذا فرجت من الأمور مقدرا tó bá ń sáàbù ń tà kó mọ́ ọ tẹ́kọ̀ gbò la kọ́ mú tiẹ̀ fana. ṣẹ̀ṣẹ̀ wá já òfin lọ́lọ́run. ọlọ́run abẹ́ ọlọ́run abẹ́ ọlọ́run pé wọ́n lọ́hùn bí bá ń bẹ ń kádàrá mi bá ń yí padà á ti mọ yí padà ọsọ bẹ́ẹ̀ ló kọ̀ wáyé ó ní yẹ̀mú wáyà tó. yẹ̀mú lọ́wọ́ máa yẹ ṣááhù wáyé òsì bí tú wà í lòun máa ń kọ́ wọn àti máa yọ kó mbẹ ọ̀dọ̀ òun nìyá sí àwa ẹ pèmí kí máa yọ kó mbẹ. àtìtí ọ̀dà inú kádàrá rẹ sọ́wọ́n náà pé mi ò má ìwọ ọ̀dọ́ àmọ̀ pàtó kọ́ máa mú kó mbẹ mbẹ tó ti mú kó mbẹ. alọ́kẹ́wé jọ òpònú èèyàn má èèyàn èèyàn èèyàn má jẹ́ òpònú dáadáa òní jáwé lọ́ọ́ jáwé pé kí lọ́yọ̀ kí ni ìṣe kó lè máa tà ní káyé lè máa wá ní. wọ́n kọ́kọ́ rù náà wọ́n kọ́kọ́ rù náà ṣé gbogbo ewé tó papọ̀ tó o ṣe bó o ṣe fẹ́ gbégbé ń bá lè sọ̀rọ̀ tí ò ní gbé ọ dépè. ìgbéla. Ah. ǹtọ́ wá hàn lè mà níwọ̀n àmọ́ ìwà fún ọ. kásẹ̀ pé sakọlọ́tíkàlì náà káfíńdà ká ìgbé náà ètò òsì dọ̀rọ̀ ẹ̀rù bọ́lá òde ta kó o sẹ́wá pápọ̀ wọ́n èrò bá jẹ́ bẹ́ẹ̀ kó ìtajà wà ní mà ojú ọ̀nà ọ̀rẹ́ òkà àwọn amẹ́tí pé kì ọ́ da alátara irú ọwọ́ èèyàn. Ani ẹ̀yẹ. Wọ́n ní ẹ̀rí nìyẹn o, ọ̀wọ́ pé gbogbo ohun tí ẹ̀dá fẹ́ àti ntẹ́jà ọ̀fẹ́ yìí máa tẹ̀lé òun ó jẹ́ àwọn òfin kádàrá ti gbogbogbò wà. ọ̀wọ́ pé ntẹ́jà fẹ́ nígbà míì kọ̀kọ́ sí èyí ọ̀fẹ́ lọ́kọ́ sí àti pé ẹnìkan bẹ ti ń dàrẹ́ tiẹ̀ nu. èyí tẹ́tẹ́ yẹn pé ntí o èyí tẹ́tẹ́ pé ọ̀wọ́ kéde pé ọ̀wọ́ tó bẹ́ẹ̀ nìkan ní wọ́n sí. ṣé bá a ti wà yìí labẹ́ wà? ẹ̀ẹ́n dá kọ́mọ́ rèé. bàbá fẹ́ kó yípadà sí ìta fẹ́ àbàbẹ̀ sábẹ́lẹ́kọ́kọ́ àwọn àdúgbò ńlọ́wọ́ ní ọ̀dàlẹ̀ àdédé àdúrà kọ̀ọ̀ká ń ṣe déyẹ̀ lọ́mọ ti mọ́lẹ̀ pé wọ́n lọ sàdúrà ẹ bọ́lá lè bẹ̀rẹ̀ bí owó rọ̀lẹ́ bí owó O wọ́n lé o ti òun ti rí ojú òògùn lè lè ṣe oṣù lọ lé ẹnìkan kí ẹ lọ ṣe àtàjúdì ni. Hmm. wọ́n ti sílẹ̀ àká ìmọ̀ ní báyìí. Ah, ah. tàjúdì ń bolé lé